ògo ni fún orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ẹ rí i pé a ṣì ń káàkiri fún ìtẹ̀síwájú ilẹ̀ yorùbá láti àná náà ni ẹ rí i pé alàgbà Ewédọ̀gbọ́n lẹ̀ ń wò yẹn kò yá lẹ́nu pé bàbá ṣì wà pẹ̀lú wa àwọn lè rí tí wọ́n ra wà lábẹ́ igi tí wọ́n ṣàdúrà lọ́ọ̀kan yẹn àwọn náà ṣì máa wọ́n ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó ṣì máa bá wa sọ láàárọ̀ yìí bó jẹ́ méjì bó jẹ́ mẹ́ta wọ́n ní àwọn ọ̀rọ̀ méjì mẹ́ta tó sì máa bá wa sọ so bíṣọ̀bù yorùbá nation <laughs> yorùbá nation no going back bàbá wọn kí wọn ní báwọn kí ojúmọ́ ire fún gbogbo ọkàn tí ó rí broadcast sí láàárọ̀ yìí ẹ̀ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ débí iṣẹ́ yín ò ní dúró ẹ ò ní rí ìdádúró lábẹ́ bó tilẹ̀ òǹkórí olóore kọ̀rọ̀ olóore gbangba kò ní jìnnà sí mo kí n bẹ ṣe ń wọlé ẹgbìyànjẹ bá mi sáré ṣí àbúrọ́kàsì hmm, ilé ọmọọdẹ grassroots hunters and farmers welfare initiative international organization ọ́fíìsì wa rèé kò ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ individual security outfit ló wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ilé iṣẹ́ kan ṣo tí ó kọ́kọ́ dìde pé àti ó jẹ́ OPC o ó jẹ́ Àgbẹ̀kọ̀yà o ó jẹ́ ọmọ Akin Odua o be who you are ó jẹ́ brigade ó jẹ́ scout o ó jẹ́ ó jẹ́ ó jẹ́ man o wọ o ó jẹ́ paramilitary ó jẹ́ military ó jẹ́ officer o ẹ o ibi tẹ́ ẹ lè tẹ́ ẹ lè lọ tí ẹ lè lọ for for for help for for support for encouragement pé wọ́n ní ọ́fíìsì ẹ̀ èyí tí àwọn ọmọ Yorùbá jákèjádò àgbáyé tí wọ́n kọ́kọ́ ṣe lélẹ́yìí wọ́n gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ ẹ̀ mẹ́fà láṣì máa ṣe o ìwé rílẹ̀ mẹ́fà láṣì máa ṣe bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè ẹ̀ à níbi tá a ti ń sin ìgbín lórí ilẹ̀ yìí náà ni ibi tá ti ń sin ìgbín máa wà ibi tá ti ń sin ẹdìyẹ ó máa wà ibi tá ti ń sin ẹja àrọ̀ ó máa wà lórí ilẹ̀ yìí náà ni o ibi tí ibi tí a fi ṣe ọ́fíìsì fún àwọn ọmọ ọkọ Yorùbá mm, ó máa wà níbí mo gbàdúrà gbogbo yín tí ẹ̀ ń gbè mí particularly ẹ̀yin tẹ́ ẹ wò mí ládọ̀ brother mi araba television tí ẹ̀ dẹ̀ support tí ẹ̀ dẹ̀ dúró tì mí tí ẹ̀ dẹ̀ pè mí pé à olùṣọ́ alàgbà àwòlì nǹkan tí ó wà lọ́wọ́ mi kéré o ṣùgbọ́n ẹ gbà kẹ́ bá mi manage ẹ̀ lágbára Ọlọ́run bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè ẹ ò ní ṣaláìní lágbára ọlọ́run ẹ ò ní ṣaláìní o ẹ tẹ bá kọjú sí iwájú ẹ iwájú a máa yọnu fún yín ni o ẹ bẹ́ẹ̀ tún kọjú sẹ́yìn ẹ ẹ rí un mú lẹ́yìn ilẹ̀ ẹ̀yìn àyànda eré fún yín lórúkọ jésù kristi ẹ ní kábàámọ̀ fẹ́ wálé ayé hmm, à ń tẹ̀síwájú náà nìyẹn ẹ kí ni mo sọ ní tọ́pìkì ni ẹ mo fẹ́ ká tírìtì tọ́pìkì yẹn ni mo ṣe kọ́ ẹ mo ní kí ni mo pè mo ní ègún ní ilẹ̀ yorùbá lọ wo àwọn bàbá ẹ lọ wo àwọn bàbá bàbá tí ò bá ti tọ́jú ìyàwó ẹ lọ wo dáadáa ẹ lọ wo bàbá tí ò bá ti tọ́jú ìyàwó tí ò tọ́jú ọmọ ẹ lọ wo àkọ́bí ẹ̀ lọ́kùnrin tó bá ti jẹ́ ọmọkùnrin ẹ lọ wo ìgbésí ayé tó máa gbé òtítọ́ ni pé ègún kò ń ja gbogbo ènìyàn ègún kì í dẹ́ déédéé jà ègún kì í dẹ́ ṣe fún gbogbo ènìyàn ó wà fún àwọn ìran kan sí ìran kan ṣùgbọ́n ègún á máa ràn ẹ lọ wo àwọn ìdílé tí wọ́n bá ti lọ fẹ́yàwó ẹ lọ wo ìdílé tí wọ́n bá ti fẹ́yàwó ìdílé tó bá jẹ́ pé nídìílé wọn wọ́n ti ya wèrè rí níbẹ̀ ẹ lọ wá díẹ̀ ọmọ Yorùbá ni arán mi sí mo máa ń sọ mo dẹ̀ tuntun sọ ṣe mọ̀ pé ẹ̀sìn ilẹ̀ Yorùbá ẹ lè fi wé tìlú òyìnbó ẹ lọ wo ìdílé tí wọ́n bá ti ya wèrè rí láwọn tó bá sọ pé kò sí ègún o tàbí pé ègún kì í ràn ìdílé tí wọ́n bá ti ní tọ́ọ̀ṣì mental tọ́ọ̀ṣì tẹ bá gbọ́ pé wọ́n ti ní bóyá ìgbóná bá wọn jà ń bẹ̀ rí dáàsọ àìnílẹ̀ yorùbá nígbà tí nígbà tí gbogbo ẹ̀ tò bó ti yẹ kó tò gẹ́gẹ́ bí àrọ́bá táwa gbọ́ wọn ò kì í jẹ́ kéèyàn dédé ẹ lówó ń bẹ̀ ẹ ẹ wọ́n fàìn wọn ṣó mọ ìpìlẹ̀ ajé wọn ṣó mọ ìpìlẹ̀ ìdílé wọn ni tó fi ní pé wọ́n lówó ń bẹ̀ ó fẹ́ ó fẹ́ lọ darapọ̀ mọ́ wọn. àwọn bàbá kì í dédé gbà kọ́mọ wọn kàn dédé lọ wọlé onílé ó níbi tí mo ti ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ lé ni o wípé ègún olórí kunkun gbéra kó kúrò nílẹ̀ yorùbá mo fẹ́ sọ àwọn nǹkan kan ìgbà tá dé inú kútọ́nu ìgbà tá dé inú kútọ́nu mo ṣàkíyèsí àwọn nǹkan kan bẹ̀ tó lágbára díẹ̀ wọ́n mú mi dé agbègbè kan ní inú kútọ́nu ẹ̀rù ọlọ́run dẹ̀ bà mí nígbà tá dé agbègbè yìí torí pé kí ni ẹ àwọn tí wọ́n kó lẹ́rú àwọn tí wọ́n kó lẹ́rú nínú ìlú yẹn àwọn tí wọ́n kó lẹ́rú nínú ìlú yẹn ǹjẹ́ mọ̀ wípé wọ́n dẹ̀ pa wọ́n títí ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ ẹ̀jẹ̀ wọn wọ́n dẹ̀ fi ẹ̀jẹ̀ wọn wọ́n fi yọ blọ́ọ̀kù ní sáìdì àwọn ìlú Ègùn yẹn mi ò fẹ́ máa dárúkọ àwọn tí ọ̀rọ̀ tí mo ń sọ yìí tó yé wọ́n wà níbi tí àwọn ènìyàn ṣòwò ẹrú dé kò yà yín lẹ́nu kí wọ́n má bàa kó àwọn èèyàn wa lẹ́rú náà ni àwọn èèyàn ṣe sálátà Abẹ́òkúta tọ́sáwọ́ nù Bàdágìrì tọ́sáwọ́ Kútọ́nù tọ́sáwọ́ Tógò tọ́sáwọ́ Lùmẹ̀ síbẹ̀síbẹ̀ ohun tí ojú ọ̀pọ̀lọpọ̀ rí ò ṣe fẹ́nu sọ ni mo ṣe sọ láàárọ̀ wípé gbogbo ọkàn tó ń gbọ́ mi gbogbo ibi tí broadcast mi dé lónìí àṣẹ ègún májẹ̀mú tí májẹ̀mú bá ń bẹ á jẹ́ pé ègún ń bẹ tó bá jẹ́ pé lóòtítọ́ ni èrè sísún ń bẹ tó bá sọ fún yàn pé lágbájá wàá ṣe rere láyé ẹ ẹ tẹ́ni ẹ̀ dẹ̀ ṣe rere èyí tá a lè pè ní ìsúre ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ni ègún ṣe ń bẹ pé lágbájá ò tún gbọ́rọ̀ ore mọ́ tìrantìran ẹni tó bá wà lọ fẹ́ irú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá lọ wọlé irú ẹni bẹ́ẹ̀ tí ẹ̀dìjọ́ ń fàyà lu àyà tí ẹ̀dìjọ́ ń dàpọ̀ ewu tó wà ń bẹ̀ ni pé ohun tí wọ́n ń là kọjá nínú ilé yẹn ìwọ náà là kọjá ni mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ẹ lọ wo obìnrin tí ò bá ti ń gbélé ọkọ obìnrin tó bá ti ń lu ọkọ obìnrin tó bá ti ń bú ọkọ ẹ̀ obìnrin tí ò bá ti gbà fún ọkọ ẹ lọ wo irú ọmọ obìnrin tóun náà bá bí tó bá bí ọmọ obìnrin ẹ lọ wo irú ọmọ tó bí ẹ lọ wo ẹ lọ wo ẹ lọ wo ìgbésẹ̀ ọmọ ẹ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ayé àwọn tí wọ́n wà nílé ọkọ lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ayé àwọn tí wọ́n gbéyàwó lónìí tí wọ́n rí ìyàwó yẹn fẹ́ tí wọ́n rí ọkọ yẹn tí wọ́n rí ọkọ yẹn gbé tó jẹ́ pé wọn ò mọ nǹkan kan pa ẹ̀ ayé kan bú wọn ni òótọ́ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu mi yó wọn ò mọ anything nípa ẹ̀ ayé kan bú wọn lásán ni bàbá ló jẹ èso tí ẹ̀yin sì ń kan àwọn ọmọ ìyá ló jẹ èso tí ẹ̀yin sì ń kan àwọn ọmọ àwọn baba ńlá ló jẹ èso tí ẹ̀yin sì ń kan àwọn ọmọ ṣùgbọ́n mo gbà ládùúrà láàárọ̀ yìí mo gbà ládùúrà láàárọ̀ yìí látòrí yàrá májẹ̀mú yàrá àṣẹ yìí gbogbo ọkàn tó rí àmì àdúrà yìí ṣe ègún tí wọ́n gé kalẹ̀ wípé kó pa ìran rẹ run ègún tí wọ́n gé kalẹ̀ yìí pé kó pa ìdílé rẹ run ègún tí wọ́n gé kalẹ̀ kì í ṣe tiẹ̀ o ìwọ wáyé tiẹ̀ ni oṣù mọ́ṣá o ti lọ lọ́kọ níbi tí wọ́n gé ègún sínú ilé wọn àbẹ́ ẹ̀gbọ́n nǹkan tí bàbá yẹn sọ lánàá ni bàbá yẹn ní àwọn ìdílé tí wọ́n bá fi gégùn wọ́n ní pé gbogbo ọmọ ọbẹ̀ náà wọ́n máa máa foríko débi pé tí wọn ò bá múra sí àdúrà wọ́n lè má rí ìdáríjì gbà that means ègún yẹn lè má kó lórí wọn ṣùgbọ́n nípasẹ̀ ọ̀rọ̀ ni ègún ṣe wọnú ìdílé nípasẹ̀ ọ̀rọ̀ ni ègún ṣe wọnú ẹbí nípasẹ̀ ọ̀rọ̀ ni ègún ṣe wọnú ayé ènìyàn ìwọ ọkàn tó rí àmì àdúrà ìṣe tó dẹ̀ ń tẹ̀lé wa lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá yìí wípé kòmìnira kó jọba kálàáfíà kó jọba kí àwọn akóniṣẹ́rú àwọn akónisìn kó má lágbára lórí wa mo gbà ládùúrà fún ẹ láàárọ̀ ègún kégún tó lè má da ọ̀nà rẹ láàmú ah ègún amáyàṣìṣe wà tí aya bá ti fẹ́ ẹ ó gbọ́dọ̀ máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ á máa tẹ̀ ẹ́ gìràgìrà kì í ṣe òun náà ṣùgbọ́n ègún yẹn ni ègún amọ́kọ ṣìṣe wà ọkọ tó yẹ pé wà ẹ́ dáa tẹ́lẹ̀ ó gentle ó máa ń behave normal ìjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní gorí ẹ ó parí adi kó máa gba etí ẹ ègún bẹ́ o mo gbà ní àdúrà ègún kéègún tó lè máa doríkọ ìdílé rẹ ègún kéègún tó lè wà nínú ilé àna rẹ ègún kéègún tí ọmọ rẹ lè lọ forí kó níbi tó ti lọ kàwé tàbí níbi tó ti lọ lọ́rẹ̀ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ wà mo gbà ládùúrà láàárọ̀ yìí lórúkọ jésù irú ègún bẹ́ẹ̀ iná àti àrá kó máa palẹ̀ wọn mọ́ ọ̀rọ̀ mo fẹ́ bá a sọ láàárọ̀ yìí ò o mo kàn fẹ́ ká wo àwọn nǹkan ni o torí àwọn kan sọ pé ẹ bàbá Akíntóyè ẹ ọ̀rọ̀ tó sọ yẹn ẹ ọ̀rọ̀ yẹn ò kì í sọ̀rọ̀ ta ló sọ fún yín bẹ́ẹ̀ lèmi ṣe máa ń sọ wípé èmi kì í bá èrò dàpọ̀ ṣàṣìṣe o ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kì í bá èrò láti dàpọ̀ kẹ́gbẹ́ pọ̀ irọ́ àfi àwọn ènìyàn tí orí bá yàn wípé kí n bá ṣe bàbá yẹn ń ṣàlàyé àwọn nǹkan kan bàbá yẹn ń ṣàlàyé àwọn nǹkan kan bàbá ń sọ wípé mẹ́sẹ̀gì jáde sáwọn wípé kí gbogbo ọmọ Yorùbá gbàdúrà ìwọ tó bá ti níṣe pẹ̀lú Yorùbá ìwọ tó bá ti níṣe pẹ̀lú ìran Yorùbá wọ́n ní ká gbàdúrà ṣùgbọ́n àwọn èèyàn rò péré ni mo fẹ́ tú àwọn èdìdì méjì kan fún wa láàárọ̀ yìí mo máa fi àwọn iṣẹ́ kan hàn wá táyé bá gbà mí tí dátà Yorùbá court torí bí tá a wà yìí ẹ̀yin náà rí bó ṣe rí ẹ̀rí bí tá wà ẹ̀rí bí tá wà bó ṣe rí so tí ààyè bá wà tí dátà torí tí dátà yìí bá tán a lè rí bíra dátà ẹ dẹ̀ mọ̀ pé lánàá àtàwa àti bishop a jọ lọ sí ilẹ̀ Benin a dé àwọn ibìkan bẹ̀ a tún tẹ̀síwájú láìpẹ́ láìpẹ́ láì jìnà àdọ́rọ̀ dádì wa chiefu gbogbo àwa ọmọ akọni ilẹ̀ Yorùbá bàbá Ìgbòho àádọ́dọ̀ tí wọn náà láìpẹ́ <laughs> tólúwa bá fẹ́ ni o torí mi kì í promise nǹkan tí Ọlọ́run ò bá ṣe o bàbá yẹn sọ̀rọ̀ kan lánàá mi ò mọ̀ bóyá àwọn èèyàn kíyèsí ṣùgbọ́n èmi fẹ́ kẹ́ kíyèsí torí pé ó léwu nínú ọ̀rọ̀ tí bàbá Akíntóyè sọ wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run kan pé àwọn wípé àwọn bàbá ńlá wa ti ta àwọn ènìyàn kan sẹ́ wọ́n ní wọ́n ta wọ́n fáwọn òyìnbó fúnra wọn ló kó àwọn ọmọ lọ tà fóyìnbó kì í ṣe pé àwọn òyìnbó déédéé wọlé ẹ rí i pé kinní yẹn tó sì fẹ́ máa ó tún sì fẹ́ máa ó tún sì fẹ́ máa ṣẹlẹ̀ ó sì fẹ́ máa hàn kọ́ àwọn ọba ìgbà kan gbàbọ̀dè wọ́n ta ìran wọn wọ́n ta àwọn ọmọ àlódìdí baálé ilé mi odidi baálẹ̀ ìlú bòmí ó mú ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ lákọ̀ọ́bí àkọ́ṣẹ́ igi rẹ̀ tó yẹ kó fi lọ́kàn balẹ̀ lọ́jọ́ alẹ́ ó ti gbé e fóyìnbó torí ìgò ọtí torí gíláàsì báwo lẹ ṣe ṣe ẹ̀yin bàbá yìí náà ìdí nìyẹn tá a bá rí i pé àwọn ọba mi ń gbàbọ̀dè dáàsọ àmọ́ sọ pé e-, e-, ègún olórí kunkun kúrò nílẹ̀ Yorùbá mo wá ní kudos to our brother ambassador omiyale mo rí lè gbádùn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn gan mi ò ní lè kó ti gbogbo ẹ̀ gbogbo ọ̀rọ̀ tá a bá sọ náà kọ́lá máa máa múlò bí ọ̀rọ̀ kan tí àwọn àwọn òjíṣẹ́ ọlọ́run kan sọ lánàá pẹ̀lú pẹ̀lú baba bishop pé dáàdì ọ̀rọ̀ tẹ sọ nítumọ̀ o bọ̀tí gbogbo ọ̀rọ̀ tẹ sọ fún wa kọ́lá máa múlò a máa mú díẹ̀ ń bẹ̀ ni so gbogbo ọ̀rọ̀ tẹ́mi náà bá sọ kọ́lẹ̀ máa múlò ṣùgbọ́n ẹni tó bá rí díẹ̀ mú ń bẹ̀ mú kí ẹ kú oríire ègún olórí kunkun tó ní pò ní sinmi bó ti mọṣẹ́ tó bó ti mọ̀wé tó ìwọ náà kíyè sára ẹ lọ wo gbogbo ọmọ tí ó jẹ́ pé ìyá wọn ti lé bàbá lọ ẹ kíyè sọ̀rọ̀ mi o ó níbi tí mò ń bọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá o gbogbo ọmọ tó jẹ́ pé ìyá wọn lé bàbá kò nílé tàbí àwọn ọmọ tó jẹ́ pé ìyá wọn ti gbó oògùn jẹ fún bàbá wọn ó ti pa bàbá wọn tí wọn ò bá ti lè rí ẹ̀yọ́nú bàbá yẹn àwọn ọmọ yẹn kì í sábà ṣe rere èyí tó bá ṣe rere á dẹ̀ máa fi owó yẹn á máa fi wo wàhálà á máa fi wo àìsàn á máa fi owó yẹn kò ní lè lákòjọ dalẹ̀ tó bá dẹ̀ kó nǹkan jọ náà nǹkan yẹn kò ní nǹkan àkàndédé máa sú ni nǹkan àdédé máa sú láàrin méjì ègún wà that's why iṣẹ́ burúkú ni àwọn tó ń sọ pé kò sí nǹkan tó ń jẹ́ àdúrà kò sí nǹkan tó ń jẹ́ wòlíì kò sí nǹkan tó ń jẹ́ àfà kò sí nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe kankan everything is just superstition ah iṣẹ́ burúkú ló fẹ́ dálẹ̀ sí Yorùbá nation ẹ má gbà wọ́n láàyè o. ègún wà ṣùgbọ́n bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè ègún máa fi ayé rẹ̀ sílẹ̀. ẹ gbọ́ dáadáa ègún ilé wà ègún ègún ilé tó ń gbé ilé tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ ilé ló jẹ́ pé ìpìlẹ̀ ilé yẹn ìpìlẹ̀ ilé yẹn ẹ̀jẹ̀ ènìyàn ni wọ́n fi ṣe é tó dẹ̀ jẹ́ pé àwọn tó gbalé ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ló wà tó jẹ́ pé ìpìlẹ̀ ilé yẹn ẹ̀jẹ̀ ènìyàn ni wọ́n lò ẹni tí wọ́n dẹ̀ lò kò súre fún wọn omijé gbígbóná òun ló fi sọ̀rọ̀ kalẹ̀ wípé gbogbo ẹ̀dá tó bá gbénu léyìí tó bá náwó fún yín tẹ́ bá dìjọ jẹ tẹ́ dìjọ mu ọ ò ní láyọ̀ tí wọn ò bá rí ènìyàn bá wọn rí ègún yẹn nínú ilé yẹn mo sọ òtítọ́ fún yín ó léwu láti gbénu ilé yẹn ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣàìsàn tí wọn ò mọ̀dí tí àìsàn fi ń ṣe wọ́n tí wọn ò lè rójútu àìsàn wọn gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ àjẹ́ gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ èmèrè gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ oṣó àwọn ègún pẹ́pẹ̀pẹ́ kan máa dènà àlàáfíà lára ènìyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà ó ní wèrè ní ọ̀rọ̀ àgbélébù níwájú ẹni tó níwájú ẹni tó ń ṣègbé ó ní ṣùgbọ́n fún ẹni tó gbàgbọ́ ó ní ó jẹ́ agbára ọ̀rọ̀ wà ń bẹ o ẹ kíyèsí ọ̀tọ̀ ni ègún ilé ọ̀tọ̀ ni ègún ìlú ègún ìlú a máa wà ègún ìlú a máa ja ènìyàn in the demonology and spiritual mapping nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin nílé ọkọ lẹ́ni tó ń dédé ṣìwàhù tó kàn ń dóko káàkiri tí ò gbójú jẹ́ síbì kan tó yẹ pé a kàn máa wò hàn hàn ni obìnrin tó yẹ pé láti pìlẹ̀ tẹ bá bomi sẹ́nu ẹ̀ ẹ máa bá ń bẹ̀ very cool intelligent and hardworking lady ṣùgbọ́n nígbà tó ti lọ́kọ báyìí kò gẹ́ẹ̀tì ara ẹ̀ mọ́ ègún e, e, a pè ní ègún ilé àná ègún tí wọ́n ti fi gé nínú ẹbí yẹn wípé nídìílé titi yín o gbogbo obìnrin tó bá ti wá síbẹ̀ ò ní ṣàbíamọ òótọ́ pẹ̀lú yín gbogbo obìnrin tó bá ti wá síbẹ̀ ẹ ò ní ẹ ò ní jèrè wọn kalẹ̀ torí ní tẹ́ ẹ ṣe fún mi yìí bàbá gbogbo obìnrin tó bá tún wọlé yín àwọn ọmọ yín lọ́kùnrin ẹ gbọ́ o wọn ò ní jèrè ẹ̀ gbogbo obìnrin tó bá wọlé yín àwọn ọmọ yín lọ́kùnrin wọn ò ní fi wọ́n lọ́kàn balẹ̀ ègún lẹ fi ń ṣeré yìí ẹ gbìyànjú kẹ́ bá mi ṣe àì mo fẹ́ sọ àwọn nǹkan kan láàárọ̀ yìí mo fẹ́ sọ mo fẹ́ tú àwọn nǹkan kan fún wa ẹ gbìyànjú kẹ́ bá mi ṣe àì mo fẹ́ kẹ́ bá mi ṣe àbúrọ́kàsì yẹn ẹ tí ì ṣe àì dáadáa ẹ gbìyànjú kẹ́ ṣe àì a sọ nípa ègún ìlú wọ́n fẹ́ flag wa tẹ́ bá ti ń ṣe àì tẹ́ bá ti ń ṣe àì wọn ní rí flag tẹ́ bá ẹ̀yin tẹ́ ń tẹ like tẹ́ ń tẹ love yẹn lórúkọ Jésù Kristi ẹ ò ní jẹ koro lórúkọ Jésù ẹ ò ní mọ koro ta ló sọ fún ẹ pé kò sí ègún Jacob sọ fún rubeni ó ní ìwọ ni ìpilẹ̀ṣẹ̀ agbára mi ó ní ìwọ ni irúgbìn mi àkọ́kọ́ àkọ́so nínú àwọn ọrẹ ẹbọ ó ní ṣùgbọ́n gbọ́ o ò ní lè tayọ ó sọ fún ọmọ ẹ̀ ó ní ò ní lè tayọ ìgbà tí wọ́n dìtẹ̀ mọ́ bàbá Awólọ́wọ̀ ńjọ́ sí tí wọ́n lọ tì mọ́lé ṣèbó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kalẹ̀ ó ní gbogbo yín tẹ́ dìtẹ̀ mọ́ mi yó ó ní wọn ò ní padà bá yín tó bá jẹ́ pé lórí òdodo ni mo wà bàbá yẹn lọ lóòótọ́ gbogbo àwọn tó dìtẹ̀ mọ́ tó fi lọ gẹ́gẹ́ bí àrọ́ bá tàwa gbọ́ kò máa bá kankan lé àbírọ́ ni. ègún ilé bàbá ègún ilé ìyá ègún ìdílé àná ègún àdúgbò ègún ilé ègún tó bá ń ja ọ̀rẹ́ tí ègún bá ń ja ọ̀rẹ́ tó bá bá olórí burúkú dọ̀rẹ́ pọ̀ tó bá bá olórí burúkú ènìyàn dòwò pọ̀ má jẹ́ kí n tàn ẹ́ tó o bá ní ọ̀rẹ́ tó jẹ́ pé ègún ti ba ilé ayé ẹ̀jẹ̀ tẹ́ ẹ bá jọ ń jẹ tẹ́ ẹ bá jọ mu ègún á máa ràn ègún ẹ lè jà ẹ́ dáadáa ìdààmú tó wà láyé ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní farahàn láyé tiẹ̀ náà wà á kàn rí kó lè tẹ̀síwájú ni ṣùgbọ́n mo gbà ládùúà ègúnkègún lọ́nà kọnà lórúkọ Jésù ó fi ayé rẹ̀ sílẹ̀ lónìí. ṣe rí a gbúdọ̀ mú ọjọ́ tá a fi máa gbàdúrà igan o àdúrà yìí máa ní ṣe pẹ̀lú àwọn muslim ẹ dáadáa ó máa ní ṣe pẹ̀lú àwọn kristẹni ó dẹ̀ máa ní ṣe pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe ẹ gbọ́ dáadáa we are going to have a team that's the solution o kò ń ṣe pé ẹ ẹ ẹ wọ́n ti wọ́n ti ẹnìkan ti sọ́ngbà kan wọ́n dẹ̀ ti gbàdúrà yẹn wọ́n ti parí ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò níwọ̀n ìgbà tó bá ń jí tó ń jẹ ata lójúmọ́ tó bá ń jí tó ń jẹpo tó bá ń jí tó ń jẹyọ̀ tó bá ń jí tó sì ń momi àdúrà gbúdọ̀ máa lọ lójoojúmọ́ torí pé oògùn nìkan kọ́ ló ń expire àdúrà náà ń expire àìmọye alágbára tó ti rí agbára lò tí ò rí agbára lò mọ́ torí pé ó dákẹ́ láti máa gbàdúrà kí ló mú káwọn fúlàní máa penetrate kó máa rí àwọn èèyàn pa kọ́wọ́ wọn máa dẹ ìdí tó fi ń penetrate tó fi ń rí àwọn èèyàn pa tọ́wọ́ wọn fi ń dẹ wọn ò stop àdúrà wọn ò dẹ̀ stop wọn ò stop ètùtù that's why tèmi ò fi support gbogbo èèyàn gbà yẹn tó fi dàbẹ́ ni pé wọ́n ń wò mí bí ẹni pé mi ò kì í ṣara Yorùbá nation bóyá wọn dẹ̀ ni bàbá mi ni o bóyá wọn dẹ̀ ni ìyá mi ni o wọ́n sọ kọ́ wá sọ ìlú tó bí mi sí tí mi bá kì í ṣe Yorùbá nation nígbà yẹn tí gbogbo èèyàn ń pariwo wípé ẹ ẹ lóògùn ojo Ìbà Adams lóògùn ojo ẹ lóògùn ọfẹmbo lóògùn ojo ẹ aríkúyẹrí of Yorùbá la mo kàn rẹ́rìn mo ní ibi tó yé eyín mọ nìyẹn ṣáà máa wò wọ́n bó ṣe mọ̀ ọ́ sọ nìyẹn máa gbàdúrà fún wọn kí iye wọn kó lè ṣí. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o torí pé láàárọ̀ yìí mo wo prógrámù bàbá wa Ìbà eh, Adams pẹ̀lú brọ́dà mi ọ̀nkú wa bàbá wa náà ni wọ́n jẹ́ eh, ààrẹ Almoruf mo wà ń bì kan ni mo kàn ní kí n ṣẹ́kì online ni mo kàn rí tí ẹni yẹn ń play kinní yẹn ni mo rí pé bàbá mi jagunjagun akíkanjú ọmọkùnrin ilẹ̀ Yorùbá tọ́lọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ Chief Sunday Ìgbòho Òòṣà ni mo wá ń gbóhùn wọn tí wọ́n ń sọ̀rọ̀ wípé àwọn àti bàbá Ìbà Gani Adams àwọn ti sẹ́tù níwájú ọba onímájẹ̀mú àárọ̀ yìí ni mo rí mo dẹ̀ sọ pé program yẹn kì í ṣe ìtọ́ ti ṣe láti last year tó o bá ti rí ìwọ náà máa tó rí program yẹn kì í ṣe ti last year wọ́n ní àwọn ti settle pátápátá báyìí wọ́n náwọn nǹkan kan wà tí mo láìkí bàbá yẹn wà humble mo ń wá kíkanjú ọkùnrin kan tó ń sọ̀rọ̀ nípa ti Sunday Igboho láìpẹ́ yìí inú mi dẹ̀ dùn bóyá sọ̀rọ̀ wọn ó ní the man is so powerful and as powerful and mighty as that man is he doesn't permit ego to enter his head kò jẹ́ kí èmi ni èmi ni kó wọnú orí ẹ̀ bọ́lá ń ṣe pọ́nbọ̀dá yẹn létó kò jẹ́ kí ẹ̀mí èmi ni èmi ni èmi ni mo wà ń bẹ̀ èmi ló ń gbà fún lọ́wọ́lọ́wọ́ kì í ṣe kò jẹ́ kẹ́mi yẹn control ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ẹ̀mí yẹn control tẹ́mi yẹn dẹ̀ ti pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé ó ti jẹ́ kí wọ́n ti òun pẹ̀lú ẹ̀mí pé àwa la wà ń bẹ̀ irú ẹni tó wá dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ máa wò gbẹ̀yìn wọn. bàbá yẹn ni mo gbà ó ní mo gbà fún Ìbà Gani Adams ó ní àwọn nǹkan kan ní ò yé mi tẹ́lẹ̀ ó ní bàbá dẹ̀ ti bá mi sọ̀rọ̀ ó ti fi yé mi ó ní forever and never àwọn ti dìjọ wà bó ṣe yẹ kó rí gẹ́gẹ́ bí ọmọ akọni yorùbá nìyẹn bó ṣe yẹ kó rí gẹ́gẹ́ bí akíkanjú nìyẹn kì í ṣe pé torí pé gbogbo ayé ti gbà fún ọ kò sọ wípé àwọn tí wọn ò gbà fún yẹn wọn ò mọ̀ ṣe ó léwu ó léwu gidi gan that's why iṣẹ́ kékeré kọ́ ni chief imam Ìlọrin ilẹ̀ yorùbá iṣẹ́ kékeré kọ́ ni bàbá yẹn ń ṣe o iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ń ṣe rárá but ẹ má jẹ́ ká dalé orí bàbá yẹn nìkan ẹ má jẹ́ ká dalé orí bàbá yẹn nìkan ohun tó mú kí bàbá Akíntóyè kí wọ́n lanu sọ̀rọ̀ ṣé Ìbà Gani Adams máa láwọn ò mọ bàbá Akíntóyè ni Ìbà Gani Adams gan sọ pé àwọn ti mọ̀ wọ́n far back before now pé àwọn ti pàdé ní lóríṣiríṣi country beyond Nigeria àwọn dẹ̀ ti jọ discuss lórí ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá kí la tún fẹ́ bàbá Akíntóyè ń sọ̀rọ̀ lórí Yorùbá movement bàbá Akíntóyè kì í ṣe Ọlọ́run o ṣùgbọ́n ṣá Ọlọ́run ti lò ó a mọ̀ páwọn ènìyàn kan wà tí wọ́n ní ìmọ̀ tó ju ti bàbá lọ wọ́n lágbára tó ju ti bàbá lọ wọ́n ní connection wọ́n ní network tó ju ti bàbá Akíntóyè lọ ṣùgbọ́n ṣá a ò rí yín níta ẹ ò jáde ẹ ò gbójú jáde anybody ò mọ̀ yín àwọn tá a bá rí ní kẹjá sọ̀rọ̀ nípa wọn àwọn tí gọ́fìmẹ̀ntì rí nìyẹn àwọn tí àwọn ọmọ Yorùbá rí nìyẹn lọ́rọ̀ dẹ̀ ni pé ká tẹ̀lé nǹkan tó bá sọ torí pé àwọn la ṣì ń rí ìwọ tó kàn jókòó sínú ilé tó kàn jókòó sínú yàrá tó kàn jókòó sínú AC tó kàn dọ́bù cross ẹsẹ̀ tó ń wo tẹlifíṣàn tó kàn mú wáìnì ní gbogbo ìgbà ó fẹ́ fi wé àwọn bàbá arúgbó tó jẹ́ pé wọ́n ń káàkiri inú igbó tó lè gbélé tó lè gbéta àwọn náà mọ bó ṣe ń enjoy ìyàwó náà ṣùgbọ́n ṣáwọn ò dúró. So we have to support them. we have to support them mo ń pariwo fún grassroots hunters and farmers welfare initiative international organization kí ni iṣẹ́ yẹn àwọn ò bọ́lọ́pàá jà àwọn ò bá sójà jà àwọn ò bọ́ba kọ́ba jà àwọn ò bá anybody jà ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ẹni tó bá lóun á gbàbọ̀dẹ̀ tiwa ogun ọ̀run á fi wọ́n ṣètùtù nǹkan táwa bá dúró nìyẹn kò síbi tó sọ pé ó yá táwa ò ní lọ kò síbi tó sọ pé ó yá táwọn ò ní pera wa kò síbi tó sọ pé ò ti ní rí wa o ohun tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wa máa sáré ẹ̀ for now òun ni security fún ilẹ̀ Yorùbá security nípa àwọn nǹkan oko wa security nípa àwọn nǹkan ọ̀gbìn.